وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم وتحميد حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته وباركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته عشي يقف أمامنا الله سبحانه وتعالى تكشي أكوجك ونورا sábà bí olóòrùn fún wa ní ayé ní àti ní ọmọ ọjọ́ ìgbìmọ̀ ìyá àsìkò wa ò ní padà ìyẹn ní pé lẹ́yìn sọ́láàtì fẹ́jù ní gbogbo ọjọ́ lọ́mọlẹ̀ ahad ó fẹ́ mọ àdéhùn àbí ló fi jẹ́ kí apẹ́bí kì í ṣe ní pé àsìkò wa kì í padà ọ̀kan nínú àwọn àfọ àwa ahmed ọ̀sán lẹ́yìn ó ó rẹ̀ wọ́n díẹ̀ wọ́n wà lórí ó nira gan à ń rọ àwọn ọmọ ẹ̀yà wa kí alágbàgbé wọn nínú àgbẹ̀ ara wa tí ọba adébá lọ fún àwọn ìtaara ó fi ṣe kàfàrà tí ọba adébá kó tètè bá dáa tó péye tó dá padà sí ara ní títẹ́lẹ̀ lọ kó má sí wọ́n da àwọn mọ̀lẹ́bí wọn láàmú kódà má jẹ́ káwa náà fi àrùn rògbà tí ó jẹ́ kí àjíǹde ara kó máa jẹ́ fún wa ní gbogbo ọ̀gbọ̀n lọ́jọ́ bá ti sọ sẹ́yìn nínú àwọn nǹkan tí wọ́n láti agbọ́dọ̀ máa ṣe nígbà tí wọ́n máa dára sí lọ tán ní àgbẹ̀kọ̀bá alẹ́ ìbáàdà ìdójúkọ ìbáàdà gbogbo àwọn nǹkan tó jẹ́ ìbáàdà rẹ̀ ká má fọwọ́ kékeré mú kí fẹ́lifẹ́li àwọn ẹ̀kọ́ àti èròjẹ́ta ní nínú oṣù Ramadan kó má bàa pòórá mọ́ wa lára oníkẹ́kẹ́ wa ṣiṣan ọmọdá oṣù mi tọ́jẹ́ pé wọ́n fẹ́ kó ìlú wa tún sí òkè ká fi dé mọ́tàbà èyí tó ga jù nínú mọ́tàbà ìjẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní mọ́tàbà tìlìkì sáà mọ́tàbà pé èèyàn sin ọba adẹ́dà bí ìgbà tó rí bó tilẹ̀ jẹ́ pé ààrin a mọ̀ pé wọ́n ní ìwà torí pé èèyàn wà ní mọ́tàbà ló fi jẹ́ wípé àmì bó ti máa ń kọ̀rọ̀ yàrá ká jẹun tàbí ká mú ká wá bọ́ sí gbangba ká máa wó ríra pé àmì ń bò wá a wípé ó mọ ní tá à ń rò ó gbọ́ ní tá à ń sọ ó dẹ̀ rí ní tá à ń ṣe kì í wá ṣe ní oṣù Ramadan nìkan ní ilé ìwà ẹni tó bá ń ṣẹ́rí padà sí àwọn tí a ní ká tún bá kúrò nínú rẹ̀ torí wípé a sọ pé nǹkan pàtàkì jùlọ tá a gbọ́dọ̀ fi pàdé Ramadan tá a gbọ́dọ̀ ní kí Ramadan tó dé òun ni àtọ́ọ̀bà ìtúbá kúrò nínú ẹ̀ṣẹ̀ kò fi jẹ́ pé kí ni ẹ̀mí wa yóò di gba Kùránì lálejò tó bẹ̀rẹ̀ sí gbà lálejò yóò di lápá nínú ìṣesí ara wa tó bá ti lápá báyìí gbogbo tí ọba abẹ́gàdá ọmọ sùpárọ̀ ọ̀tá ara yóò rọ̀ fún wa pé kó máa sìn wá torí wípé kí wọ́n máa sìn wá náà ni wọ́n wà fún tẹ́lẹ̀ bó ṣe jẹ́ pé ọba abẹ́dà ó dá wa pé àwọn ọ̀gbọ̀dọ̀ sí nǹkan ní àfi Allah subhanahu wa ta'ala nìkan Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n wá máa lọ kúrọ́ ọ̀nà mú ثم اتقوا لفتحنا عليهم بركات من السماء وبعدين بقى على ọgbọ̀bà adẹ́dàgbọ́ bó ṣe kí wọ́n gbàgbọ́ ni wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ lẹ́kọ̀ọ̀rọ̀ àti ní gbangba nínú ọkàn wọn àti ní gbangba wọn tí kọ̀ọ̀kan wọn ọ̀rẹ́ bọ́ sí gbangba látara wípé wọ́n pa òfin ọlọ́run àgbàmá ẹ̀fọ́tàkùn adẹ́gbẹ̀ẹ́ bàrúkàtì mẹ́rẹ̀ fọ́mà á ṣílẹ̀kùn tọ̀rọ̀ wá fún wọn láti sọ́nà lọ́wọ́ bá a ṣe mọ̀ tẹ́lẹ̀ náà pé òfin sọ́mà rí mọ̀lẹ́bí kọ́kọ́ bọ́ra àlò gbogbo òkẹ́ tí ọba alẹ́dá ètò ìpèsè fún wa láti sámà ní tí wọ́n rẹ̀ ní látọ̀dọ̀ ọba alẹ́dá náà subhanahu wa ta'ala tí ẹ̀dá tí ò bá wá ìra rẹ̀ lákùnrin kó má jẹ́ kí ìpáyà ọlọ́run ọba yìí kó máa tẹ̀síwájú lẹ́yìn ọ̀nà náà tí ó ń ọlọ́run tàbí kò mọ tó ń rò tàbí kò gbọ́ tó ń sọ tàbí kò rí tó ń ṣe ẹnikẹ́ni tó bá ní àdìọ́ kan báyìí kí ni ọkùnrin rẹ̀ ètò rí ni ṣùgbọ́n tọ̀ ọba pé ọba adẹ́dàá máa ń tó ń rò ọgbọ́n tó ń sọ ọ́ dẹ̀ ní tó ń ṣe ṣùgbọ́n ó ti wá kò ṣe ń jẹ́ kó ṣe ṣé ọba adẹ́dọ̀ ṣe tó ṣe àdáhùn máa mọ̀ èyí tá a sọ pé dùdù nínú rẹ̀ ó porò kò ṣe ètò dẹrùn nínú méjèèjì kò fẹ́ tó lè dúró lè ṣe tó ṣe ọba adẹ́dọ̀ lọ́sùn ló fi jẹ́ pé a sọ pé nígbà pàdé Ramadan náà láàtò ṣe láàfin tẹ̀lé nígbà tí Ramadan bá lọ tó tẹ̀lé kẹfẹ́ tó lè ṣe fa ìmá túbá ìmá tọrọ àforíjì lọ́dọ̀ ọba adéda Allah subhanahu wa ta'ala kò sí kò sí ibi tá a bá kù sí nínú Ramadan náà tí òfin ní jẹ́ kí ó dápa lára wa kí ọba adéda àforíjì wa kì í ṣe lẹ́yìn nìkan kí ó jẹ́ àmì tá a máa fi mọ̀ wípé iṣẹ́ olóore tọ́ba lẹ́dàá bá pa láṣẹ ọlọ́run gbà ó ní wípé lẹ́yìn tá a bá ṣe tán kí ìṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọba lẹ́dàá kó rọ̀ wá lọ́rùn ká gbé ká jáwọ́ nínú àpàtúrò ká gbé òmìnira kaná òmìnira tara ẹgbẹ́ kíni gbogbo tá à ń bá ṣe ní tí ìsara rẹ̀ tẹ́lẹ̀ ká jáwọ́ bẹ̀ káwá mọ́tọ́ba adébàgbọ́ ọlọ́sàn-án ọ̀dọ́ àná. nínú àwọn nǹkan wọ̀nyí tí a gbọ́dọ̀ mú a rí pé nǹkan kan àwọn nǹkan méjì wọ́n ya Ramadan wọ́n yà sọ́tọ̀ kéde ṣùgbọ́n Ramadan بالقرآن والصيام sọ̀rọ̀ nípa dídé lóru pẹ̀lú kíkà Quran kò sí oṣù kan láyé tó jẹ́ pé kíkà Quran nínú rẹ̀ a lè fi ní oṣù míì bí bá ṣe oṣù ọ̀nà wọ́n bá jùlọ kò sí ìgbà kan tí ẹ̀mí olùgbàgbọ́ òdodo máa ń wá rí ìrìn lọ sínú àbàtà áàdì láyé tí lọ́wọ́ pẹ̀lú wípé káfáàtì òfin lé ká fi ṣe kòńdé oríire ilẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tàbá wá ṣẹlẹ̀ ìta wọn ò fẹ́ kí àwa túra alẹ̀ tàbá túra alẹ̀ ọ̀hún á di ọmọdé ẹni yóò lù àwọn tó dé pé ọ̀rọ̀ ọ̀dọ́ àmì kan wọ́n ń Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe sọ síwájú òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó bá ti ṣiṣẹ́ eré kan ni máa dún ọmọ mi ni tó bá ti mú ìpa òfin ọlọ́run ọba kan ṣe bí máa dún ọmọ mi a gbọ́dọ̀ jẹ́ Ramadan wa tí ó jẹ́ pé kìá ìdílé lóòrùn ó wá tán sí rẹ̀ láti sọ wípé àwọn sábẹ́ ti sọ́lá Muhammad sallallahu alaihi wasallam ọgọ́rọ́ wọn ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń parí Quran ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń parí Quran àwọn sọ pé tá a bá wọn pẹ́ ṣúgòlù torí ágbéámù àtàwọn wàhálà kọ̀ọ̀kan táwọn náà tara wọn ó sì jẹ́ yí pé alal akab orúkọ kánú Ramadan júzì kan là ń kà rákà mẹ́wàá ṣíìtì kan tàbí bá a ṣe bá a ṣe ṣe tó jẹ́ wípé rákà mẹ́jọ tá a bá kí lákòókò a ṣe ìjúzù kan mẹ́ta tó kù a fi ṣe wẹ́tẹ̀rù lórí ká má jẹ́ kí ó o kéré kápọ̀ kélé yìí ó fò wá ìtumọ̀ àti ramadan bá ti kò fi jẹ́ pé kí ni a fi eléyìí pé orí ni yóò jẹ́ bí remote control àwọn tá a ti tọ̀ sínú ramadan nípa ìṣe tó bá fún gbígbé ọdẹ́dà ọba adẹ́dà fún adédè ṣẹlẹ̀ ìfún yàrá ẹlẹ́ nǹkan kan tí ọba adẹ́dà tó ń dà sí ilé wa wípé kọ́dí kẹ́dá àgbà àtúkù gẹ́gẹ́ bá ṣe sọ fún alẹ́bí musa sọlọ́lá nàìjíríà ààrẹ àti brọ́dà rẹ̀ àti gbàdúrà ni ṣùgbọ́n kọ́kọ́rọ́ tí èèyàn máa fi sílẹ̀kùn tí gbogbo ń tẹ̀yàn tọrọ kó tẹ̀yàn lọ́wọ́ oníkẹ́ni àlè sùpàmù Allah subhanahu wa ta'ala sọ pé fọ́sítà pé déédéé o wọlé tẹ̀tẹ̀ àárín àtẹ̀tẹ̀ ìdàgbẹ̀bí múná rẹ̀ mọ̀ ẹ má wàá padà sí ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn aláìmọ̀kan tó túmọ̀ sí pé kí ni tí ramadan bá ti tàn gbọ́dọ̀ jáwọ́ nínú gbogbo dáadáa táǹṣe táwa sọ pé àtú amòrò náà fún kẹfà mọ̀ sí dáadáa ni àwọn táǹṣì yóò jẹ́ kí àtúndí tá a jẹ́ nínú Ramadan tí sábà ìmúlẹ̀ kó ṣẹlẹ̀ ní olórí yóò wá jẹ́ kí n tí a tọrọ nínú rẹ̀ kó tètè tẹ̀ á lọ́wọ́ eléyìí pàtàkì fún gbogbo olùgbàgbọ́ òdodo. iṣẹ́ ẹnìkan nínú nǹkan tó ya Ramadan sùtọ̀ náà ní pé ọ̀sán rẹ̀ kí ni sọ̀nù òkúṣẹ́ náà Muhammad sọ̀rọ̀mọ́ àríwá aráàlú sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ẹni tó bá gba ààrùn ọjọ́ mẹ́fà lẹ́yìn Ramadan Allah subhanahu wa ta'ala yóò sì yóò ṣe ní ìlọ́po mẹ́wàá mẹ́wàá lọ́kọ̀ọ̀kan mẹ́fà yóò di kíni lọ́dọ̀ ọgọ́ta sixty tó sì tá a gbà ọgbọ̀n ó jẹ́ twenty nine láàdá ọ̀nà lọ́dọ̀ àwọn bó sì fún wa. ọ̀kẹ́ ọjọ́ kọ̀ọ̀kan nu rẹ̀ tá a bá ṣe nílọ́po lọ́nà mẹ́wàá ọjọ́ kí ọgọ́rùn-ún mẹ́ta tá a bá fi kún ọgbọ̀n ọgọ́ta ń bọ́ ọjọ́ twenty six ọdún kan ti pé òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àti máa sọ yí bí a fún wa ní ládàá tó fi gbogbo ọdún tó fi gbà ọ́ kí ṣe lẹ́yìn nígbà ààwẹ̀ ọjọ́ kẹtàlá oṣù ojú ọ̀run ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àgbọ̀dọ̀ òfin wò ó ní pé ṣe bí súnmọ̀ rárá gbogbo àwọn nǹkan tó jẹ́ bí mustahbab ẹjọ́ bá gbé nǹkan àṣepọ̀rẹ́ ni ìrọ̀ ẹ̀mí ni fún olùgbàgbọ́ òdodo láti jẹ́ kí okun ọ wà fún àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn rẹ̀ ẹni tó ń bá ń ṣe kìámọ̀ léèkì rẹ̀ tó ń dún ní matẹ́ pé bó ṣe bó ṣe ló ń ṣe kò ní fi wákàtí márùn-ún rẹ̀ kò ní fi rárẹ̀ tọ́jọ́ wípé ó ń ba àwọn àwẹ̀ tọ̀tọ́ bu áàkì àwẹ̀ ọ̀rọ̀ àyàn yóò mú lókun kútù dáadáa òjíṣẹ́ ńlá Muhammad lára fún àwọn tó pé ọjọ́ kẹta ló fi ojú ọ̀run tábà ọlọ́run ó ṣe é ṣe nílọ́po mẹ́wàá ọjọ́ kẹrìnlá ìlọ́po mẹ́wàá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìlọ́po mẹ́wàá ọjọ́ kẹrin ọgbọ̀n bí ìgbà tó fi gbogbo ìsìn gbà wọlé ìyẹn nìkan kọ́ ìfẹ́yìn ni wà ń bẹ̀ khamis wà ń bẹ̀ Muhammad sallallahu alaihi wa ìgbà tá à ń gbé sí ẹ̀dá ìjábọ̀ fún bàbá láàrin ọ̀sẹ̀ ẹni tí ó bá ń bá àwẹ̀ nínú àwọn yìí ọmọ subhanahu wa ta'ala ló sì ju àánú wò ó pẹ̀lú kí ni pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí wọ́n gbé wá bá ọba rírà lọ fún àrùn kàánù ẹni tó bá wá lágbára jù báyìí lọ torí okun àti gbìyànjú ọba fún àrùn ọ̀tàrà ó sì fún ọdún ara wa lọ ó lè jẹ́ ọgbà kan ó ń dá kan sí gẹ́gẹ́ bó ti ṣẹlá Muhammad fúnra fúnra ìṣòro ìgbé èyí tó lọ́lá jù nínú wípé ká dìde lóru wọ́n ní bí ànábì dàáwù sọlọ́bà ara ẹni nà wà lẹ́yìn kó ṣe máa ń dìde á sùn díẹ̀ á dìde á tún rọra sùn díẹ̀ tí àfọ́jọ̀bọ̀ tó tó bẹ́ẹ̀ náà là wẹ̀ á gbà kan á dá kan sí pẹ̀lú ilé yóò fún ara lẹ́tọ̀ọ́ yóò fún ẹ̀mí lẹ́tọ̀ọ́ ìṣẹ́ náà fi máa fi máa ṣe pé ló fi jẹ́ pé tó bá kojú ogun ìdààmú ayé kì í kẹ̀rẹ̀ torí pé kí a gbọ́dọ̀ báláṣí méjèèjì fún àyíní ìdí ọba abẹ́dà ń tọ́ka fún fún ara wa ní tá a fẹ́ kọ́ ọba abẹ́dà fún ọba abẹ́dà tọ́ka fún kò tó ní jẹ́ pé a wà fòlù fíìrì ìgbésí ayé wa a gbọ́dọ̀ fi ìtọ̀ ọ̀hún lẹ̀ máa tẹ̀lé a gbọ́dọ̀ fi táyé lẹ̀ náà máa tẹ̀lé méjèèjì lápá. lọ́jọ́ yìí pé gbogbo àwọn nínú nǹkan tí máa ń jẹ́ kéèyàn dúró ṣinṣin ní ẹ̀yìn Ramadan wọn àìjọpọ̀ ẹ̀lẹ̀ ìbádà àwọn ìbádà ṣe pẹ́pọ́ fún fún ẹ̀dùn onímọ̀ nínú wọn gẹ́gẹ́ bá ṣe ń sọ ọ́ ká tó bẹ̀rẹ̀ Ramadan tá a fi dé orí kíámù lé àti kíámù Ramadan àwọn nàwáfìlì ọ̀nà sọ̀rọ̀ àti dùrà àwọn náfìlà tá a máa yàn ní àsìkò dùhà oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam níbi tí sọ̀rọ̀ àti dùhà tó rilẹ̀ tó níbi iṣẹ́ àṣìbọ̀rẹ̀ wọ́n fẹ́ ká ṣe fẹ̀yìntà òrẹ́rà pẹ̀lú àánú ó ní fàlílì àyànfẹ́ mi tó bá ti sọ pé àyànfẹ́ mi rà bọ̀ òrẹ́rà òbí sọ́lọ́fà àti làwọn ẹni ní pè ní sùn. àwa a lè mú láyà ṣùgbọ́n tó ń wò lè mú ẹni ẹ̀dá kan láyà ọba adẹ́dà ó nìkan ní àwọn tí òyìnbó ńlá ń fún un fún àwọn fún un gẹ́gẹ́ bó ṣe sọ ó ní tó bá jẹ pé ní àmà yẹn ìlú àrùnfẹ́ nìyí Abubakar ní báyà báyà torí bí ipò rẹ̀ ṣe tó níwájú ọba tó dáa nínú ọ̀rọ̀ ẹ̀dá ṣùgbọ́n o mo ti yan ọba mi tó dá mi ní àyànfẹ́ ṣùgbọ́n àwa a lè mú òun láyànfẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo tó bá ní ká ṣe gbogbo tí bá ń fẹ́ òun làwa náà ń fẹ́ àyànfẹ́. Abu Hurairah radiyallahu anhu ọwọ́ á ní àyànfẹ́ wọ́n bà mí nímọ̀ràn ọ̀sọ̀ àkọọ́lẹ̀ fún mi pé nǹkan mẹ́ta ò ẹ̀yìn gbọ́dọ̀ kì í ṣeré kí làwọn nǹkan mẹ́ta yìí ṣíyá mo aláàbùkẹ́ ẹ̀yà mi kò lè ṣà ó kéré tako ẹ̀yìn gbọ́dọ̀ ṣe aláìmọ́gbà àwọn ẹjọ́ mẹ́ta nínú gbogbo ojú ọ̀rọ̀ kọ̀ọ̀kan èyí tó fi ń dáa jù gẹ́gẹ́ bá wàá fà ó ní ayámọ̀ bíi yọ́kẹtàlá yọ́kẹrìnlá yọ́kẹẹ̀dógún eyín mùsùlùmí kéré ọ̀kẹ́rẹ̀ nínú iṣẹ́ rẹ lórí àwẹ̀ àwọn iṣẹ́ rí pọ̀ nínú rẹ̀ làwẹ̀ èyí tó kéré tó ṣe jù tọ́yẹ tó kú kò rí òun náà kú òun láti délé ni pé ọ̀gbọ́dọ̀ fún mẹ́ta ṣeré nínú oṣù kan kọ́ gbà kẹtàlá jọ́ kẹrìnlá àti jọ́ kẹẹ̀ẹ́dógún òun ló torí ilé bàbá àti máa ṣe mọ́ wa ó pé ní ayámọ̀dé àwọn ọjọ́ tí ó jẹ́ pé oorun wá o kìí sókùnkùn bẹ́ẹ̀ àwọn òru ọjọ́ mẹ́tàlá jọ́ kẹrìnlá àtijọ́ kẹẹ̀ẹ́dógún látìgbà tí mọ́gírìbì bá ti tóun bá ti wọ̀ báyìí ni oṣù bá máa ń yọ níbẹ̀ yọ ọ́ dásìkò fọ́jú mi yọ kẹtàlá yọ kẹrìnlá yọ kẹẹ̀ẹ́dógún yọ dáa jù ó ní àyàfẹ́ mi ní ó fọ àfọwọ́dẹ̀ fún mi ó ṣe lọ́kùnkúndùn fún mi ó gbà mí ní márùn-ún ó kéré ká pọ̀ òun má fi ọ̀rọ̀ àwẹ̀ ẹ̀jọ́ mẹ́ta láàrin oṣù má fi ṣeré kí lè kejì ó ní ó dẹ̀ tuntun pé ní pé rákà méjì ní ìpín ní tòhá kí n má jẹ́ kí méjì ọ̀gbọ́n ọ̀kà tó dọ̀hà pé ní ìpín pàápàá kí àsìkò dòhá o tó bá ti tó ìgbéraká méjì dùhà bẹ̀rẹ̀ látìgbà tí oòrùn bá ti yọ níwọ̀n bíi two meters òjì rẹ̀ ti jáde bíi two meters wọ́n rẹ̀ bíi two meters títí dìgbà tí oòrùn bá fi dé àtàrí káàlì mú nàwa fìlú wa mú èyí tó jù ní àsìkò rẹ̀ ó ní gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sàásùlà ń ṣe mọ́ wa ó ní ṣé ní tẹ́mọ̀tò fífọ̀ nígbà tí ràkúnmí bá yán ọmọ rẹ̀ ìgbà ó ní ràkúnmí máa yán ọmọ nígbà tí òòrùn bá mú ní nǹkan bí aago mélòó nǹkan bí aago mẹ́wàá sí mọ́kànlá ààbọ̀ yẹn òun máa ń tara dáadáa nínú ìgbà tó lọ́lá jù ó bẹ̀rẹ̀ látìgbà tí oòrùn bá ti yọ tí yíyọ yẹn ṣe yíyọ òdòdó yẹn mọ́ tó kílẹ̀ àwọn tó ń pè ní ìṣọ́ ara èyí sọ́ra ìṣọ́ sọ́ra ti tó hàn bàtí ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ju rẹ̀ ó ní sọ́ra tó tó àgbàdì ìrun kíkí ní àsìkò ìrun àwọn tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń bọ̀ láti fi ọ̀rọ̀ wọn tì sí ọ̀dọ̀ ọba adẹ́dà ni wọ́n èyí já kúrò lọ́dọ̀ ọba adẹ́dà nígbà kan àdáwọ̀ àdúró kí ìdáná wá tẹ̀lẹ̀ ọ̀dọ̀ náà ọ̀rọ̀ wọn fà lọ kí ká tó ṣe ọ̀dọ̀ náà ọ̀rọ̀ wọn fà lọ èyí ni pé àwọn tí wọ́n fara ti ọba adẹ́dà ẹ̀dá kan wọ́n fara tí kọ́rọ̀ rẹ̀ jábútẹ́lẹ̀ gbà jẹ́ pé àsìkò yìí àwọn ẹni rẹ̀ fi ń ṣeré kódà ojúṣe náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tó kí mọ̀ràn yàtọ̀ níjàmá tó ń àdá wọ́wọ́ yẹ́kọ̀ lọ ọwọ́ ajókòó kò ṣe nǹkan kan ìrántí ọba ẹlẹ́dàá ní ṣe ó ń kakọ á ó ń ṣe àwọn àkáàrì yẹn àwọn àgbára sókè àwọn ìyàwó tó yẹ kí wọ́n lọ sí iṣẹ́ kò fún wọn àmọ́ gbọ́gọ́rọ̀ ipa rẹ̀ lómi ní ìlú kínú ní ojú dàgbà ẹlòmíì ojú ọ̀nà ní oṣù lẹ́tìmù èyí ò ju wa lọ bó bá ṣe wá àmì jẹ́ condition tó wà wọn kọ́ wá yí wa padà sábúrú ṣàìdá ńlá ká tó kúrò àtàwà lójú ọ̀nà ká fẹ́ lọ kí fẹ́jì lójú ọ̀nà àkàrò wa lọ tá a bá ti kí fẹ́jì lójú ọ̀nà á kùn tún àwọn àkàrò wa náà ó fẹ́ ká ṣe àwọn àkàrò wa ẹ̀ tó bá fi hàn sórí wẹ̀nìmá tí ò bá tí àsórí èso ẹlẹ́sìn àti ètúlágbára rẹ̀ pẹpẹlẹ ó ṣe dèédé àpò bẹ́ẹ̀ náà ni citadel of muslim fortress kékeré tọ́wà alhamdulillah ọ̀sán ó ṣe dèédé àpò alhamdulillah ọmọ ìyá wa kákúrí حفظه الله ويرى أحمد عبد الرحمن أحمد كاكوري حفظه الله ويرى ọdún ti ṣe ní kíni ó tún ṣe dé yorùbá látàrí sọ́nsọ́nù ó ṣe ń fi sápò tá a máa kà ká tó débi iṣẹ́ àbí ká bá débi iṣẹ́ nígbà tá a bá ti débi iṣẹ́ àti kí òun láti gbogbo ẹ̀ òun ó ti yọ òfin tó dí wa lọ́wọ́ kíṣe ni wọ́n lùsì wa ní nínú ṣọ́ọ̀ṣì wa ní màtìláyì tó bá wà lágbègbè ni àbíọ̀wà gbọ́ngàn alẹ́ akán àrùn kíni rákà méjì rákà dùn nta gbọ́dọ̀ fi sọ́kàn torí pé kí ni ara wa nìyí gẹ́gẹ́ bí mùsùlùmí omi ni bó ti jẹ́ wípé ẹja ò lè survive láì omi àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí ò lè survive ó má gbìdàkudà láì jẹ́ pé pẹ̀lú rẹ̀ ó jẹ́ wípé bí ọ̀bá jẹnu wújẹ́wújẹ́ lọ́wà lórí kíni lọ́wà lórí irun wàá kárí pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé láti jọ tí wọ́n ti bí ẹ̀dá tọ́lọ́run bá máa fún un ní ìgbésí ayé ànábì Nuh sallallahu alayhi tí wọ́n ń ṣe àwọn àtàrí èyí tí ò tí ìdí ṣe yọ́pọ̀ tí ètò ìdí ṣe lọ lókè jẹ́ wípé tábí wọ́n abọ́ nígbà tó wá ń à ń gbélé ẹ̀rọ míì kò kò lẹ́yìn kò ní kò sí àwọn ẹ̀rọ náà ń jáde fún nà lọ́rọ̀ tó tó há ìṣẹ́ náà fúnra fúnra mi tọ́wọ́ abọ́ráká mi jù wá ó ní ọgbà aláàdán tó ṣe hajj àti umara tó pé tápò tó pé tápò tó pé tápò máa tún ní wọn kan náà máa ra lóògùn ṣùgbọ́n ó nígbà tó ń gbọ́ hadith òun wá máa ń tún ní ma òun wá bẹ ọba adébà wọn náà bá èyí ti ládàá rẹ̀ kánlọ̀kánlọ̀ ń fẹ́ gbà òun fẹ́ lọ ní ìlú báyìí fẹ́ rí kàbàbà kò fẹ́ ṣe hajj. èyí gbà mí ọdún yẹn kò ń fẹ́ lọ kì í ṣe pé òun náà lé ọ lọ́wọ́ gbọ́kàn balẹ̀ ni pé ìwọ ló lè ṣe lòun tí ìgbà tọkọ rẹ dé tọkọ rẹ bá a tó ń yẹn lọ́sàn án kọ́ ní mo tọrọ ájì àjọ lọ ájì ọdún yìí ọkọ rẹ ń wò pé tán kékeré ni mo ti ọba ẹlẹ́dàá lè ṣe ọkọ tọkọ sájú ó ṣe déédéé àwàdà ó ṣe ní pé níbi kan tàbí kejì ó ti mẹfẹ kìí ṣe bọ́yá nìkan tí ọkọ mú dání lọ́nà ó ṣe wá kò yí ọkọ náà nígbà tí déwájú kàábà lọ́hùn-ún láàmì nìkan pẹ̀tù àmì ìlànà mọ tọrọ ló ti ṣẹlẹ̀ báyìí náà ti wà nínú àwọn tó bójú ní káàbà báyìí tó túmọ̀ sí pé gbogbo àwọn opportunities ta ní gẹ́gẹ́ bí mùsùlùmí káwọn ìṣeré oníṣẹ́ náà Muhammad láàrọ̀ sọ́nà ọmọ akárọ̀ wá fún wa ó ní a mọ̀ wípé nínú àwọn nǹkan téèyàn fi ní ládájú níwájú ọba adẹ́dàá jẹ́mu ká jagun sójú ọ̀nà náà rà. Adé ìlàwọ̀ Bísọ́lá Muhammad Lára Sọ́mọ́pẹ̀. Iṣẹ́ òun lọ́lọ́lá jù. Ó ní ọ̀n táàkì àkọ́kọ́ àsìkò rẹ̀. Wọ́n ní lẹ́yìn rẹ̀ kọ́. Ó ní ká ṣe dáadáa sáwọn òbí wa. Pé kọ́kọ́ wà lọ́wọ́ jù fún náà fún ìṣúná àlọ́ àbọ̀dọ̀ máa bínú tó tó máa fi pé kí ni ọwọ́rọ̀ jẹ́ olùgbàgbọ́ gbùgbù àwọn olùgbàgbọ́ pọ̀ but ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ò jẹ òkú ẹran tó ń di àyè rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tí ń jẹ́ olùgbàgbọ́ òdodo òun lẹni ìṣẹ́ ńlá Muhammad lára sọ́là mú wa gẹ́gẹ́ bó ṣe mú wa torí pé kí ẹnikẹ́ni tó bá wà láyé báyìí tí kò bá bá nítorí ìṣẹ́ ńlá Muhammad lára sọ́là mú wa gbogbo ọtí ìbá àpèrà tòṣèlú bẹ́ẹ̀ wọ́n náà سيدنا محمد صلى الله عليه وسلم لا يسمع بأحد من هذه الأمة له ديا أو نصرانيا ثم مات ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار حتما أقوى مقال رسول الله صلى الله عليه وسلم ẹnìkan ò ní gbọ́ tẹ́lẹ̀ Muhammad ti jáde ànábì gbẹ̀rù ọmọ jáde láyé ọ̀pá tí ọlọ́mọ bá dára lẹ́nu ṣe ńlá Muhammad sọ̀rọ̀ àṣọ náà gẹ́gẹ́ bó ṣe fi rán mi kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò wọ̀ náà lọ́ba mùsùlùmí rárá pé àwọn ọmọ àyà lọ́ba sọ pé àwọn ọmọ àyà àwọn kejì ṣé ọmọ lẹ́yìn wọ̀ náà ìfáì mùsùlùmí àdúgbò ni àbọ̀ máa dá torí pé kí ni gbogbo àwọn àmì bí ọba adẹ́dà tọ́ba adẹ́dà ránṣẹ́ kò sí ètò ṣe nǹkan míì yàtọ̀ sí kí ni Islam wọ́n ju fún òfin ọba adẹ́dà tó ń jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tó ọba sọ wípé tó ọba mú kàkà bó ṣe lè wù kó kéré tó ní àpọ́nlé ẹ̀yẹ yìí àbẹ́bí ìfẹ́ fọlọ́wọ́ àdàmì rẹ̀ ọ̀mọ́ ìfẹ́ fọlọ́wọ́ àdàmì àbọ̀ kàkà nínú àwọn àmẹ́bí ọlọ́run ọba ó lè kéfì ìfẹ́ láwọn àmọ̀tọ̀lá àbọ̀lá láti ẹ̀tọ́ wọn ilẹ̀ ló sọ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣàṣàlá àtúfù mi ò ní kẹsàn sàlátù fáwọn náà torí bí wọ́n ṣe rán mi ni wọ́n rán wọn sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ láti fi má fi ẹ̀tọ́ wọn láti má fi wọlé ìgbẹ́ pé abádàpọ̀ kankan nínú wọn fi pé sallallahu ala nabiyina sallallahu wa salatu ala nabiyina wa ìtọ́ àti ọ̀la ọba abẹ́là ọmọ bá wa àtàwọn náà. nínú gbogbo ìròyìn wa ẹni tí ó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ jẹ́ kí eléyìí ó kíyà nínú ọkàn òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wa sọ pé ẹni tẹ́nu tó tún mú àṣìbáàtì tó mú tó ṣàfikàrọ̀ rẹ̀ tó wá ṣe òun yọ fún ọ ọlọ́run tí ò rárá wọn wípé kó ní ní ìṣó fún ọ wọn ládàá rẹ ó ti tó rẹ. a gbọ́dọ̀ fi lẹ́yìn fa rẹ̀ lẹ́yìn ẹ̀ nìkan àbọ̀rọ̀ ẹ̀rọ ìjọra àdùgbò ó ní ní nǹkan kẹta yòókù tó jẹ́ nàfà àyànfẹ́ mi tó sọ̀rọ̀ fún tó ní ìgbọ́dọ̀ fi ṣeré onípótìmù kí n tó sùn kí n tó fẹ̀gbẹ́ nílẹ̀ ọ̀pẹ̀ àná ọ̀pẹ̀rẹ̀ kí tó lẹ́gbẹ̀ẹ́ nílẹ̀ kí mú wítìrì òun wá torí pé kí èèyàn lè kọlẹ̀ ó tiẹ̀ tó àwa tí a bá bẹ̀rù fẹ́ bó ibi ojú mi àtètè dé oríṣiríṣi báwọn nígbà tí ọba ti dé tí ọba ti dé ó dọ̀ ọ̀nà ọ̀yẹ́ ọ̀dọ̀ olówó amọ́tò ìnira ó lè mú kí ọ̀rọ̀ wa nígbà ọba dé lálẹ́ tó bá fi mọ́lẹ̀ ojú dìbò ọdún àfùbá wíkí ní ọ̀dún jáde ìṣẹ́nà fúnra fúnra ló fi gba àwòrán ńlá lọ́jọ́ àánú ọgbà ní mọ̀ràn ìdí kó tó sùn máa jì lóòrùn bá máa ń ṣe ní ọba pọ́sùn àmàlàmàrà akágbódá àrùn gbé báyìí ká mọ́ wí kan ẹ̀rọ kan ṣoṣo oníṣàrà wọ̀dá ìlú ánìmọ́ńkà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ká tí àwọn èèyàn ń lọ wípé kí wọ́n ṣe tí ò dálẹ̀ òjíṣẹ́ náà sì náà náà wọ́n ṣe pé wọ́n yí ilé òní bẹ́ẹ̀ ní tó lè nǹkan kan wá wà gbogbo ń tà kálẹ̀ ló kó pọ̀ wọ́n bá a nà díẹ̀ kí ni òjíṣẹ́ náà sì náà sí náà ní يركعهما من الضحى ركع مركعين نفق الضحى بين الجنب والبر في حليلكم وبسنة على رسول الله من حديث بريدة أني يا مريلة سبي سميت رسول الله صلى الله عليه وسلم أني مباتي بشنة على رسول الله صلى الله عليه وسلم في الإنسان ثلاثة مئة وستون مفصلا nǹkan tó ń wọ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ní ọgọ́ta ní oríkèéríkèé ti ń bẹ lára ọmọ ìlú ènìyàn oríkèéríkèé ọmọ ìlú ènìyàn ó ní three sixty òjíṣẹ́ náà sọ̀rọ̀ mi sọ pé fọ àárẹ̀ yìí àyẹ̀tọ̀ fọ́tọ̀kọ̀ àmì bíi sọ̀dọ̀kọ̀tẹ́ ọ̀ràn èèyàn wá ní fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn oríkèé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ́ ìfàrà lórí oríkèé àtàkùn orí kìí tó ń tẹ̀. Àbí lórí àpàǹpà àtàǹpà oníkà bí méjì sí mẹ́ta. Káró ló máa sọ ọmọ tó tẹ̀lé. Káró máa sọ ọmọ ọwọ́. Káró máa ọba ẹ̀jìká bàbá bàbá ọ̀túnra tá a bá ka gbogbo ẹ̀ ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta three sixty ojúṣe lọ́sọ̀lá àti àwọn aṣọ wípé orí kan ọ̀kan kan ọ̀kan àríyìn ayọ̀tún fọ́dọ̀kan àìkúlẹ̀ mọ̀ṣọ́lẹ̀ ìbísọ̀rọ̀ ọ̀ràn yìí ìfún èlò ó sì sàrà lórí ìtìkọ̀ọ̀kan. àwọn sàárẹ̀ wá sọ fún wípé wọ́n máa yẹ tẹ́kọ̀ọ́ láti kàyà nàbí ọmọ ta ló lè rí ìwọ̀n sí ìlọ ìjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àti lójoojúmọ́ kó o dìde kó o sọ pé kó o sì sádákà lórí oríkì nǹkan kí ni àpá èyí kéré jù nínú gbìyànjú gbà téèyàn bá إن الصدقة لا تكفر غضب الله sàrà máa ń lé inú ọlọ́run ọba jìnnà síyà tó ń túmọ̀ sí pé oríkèé tó o ṣe sàrà fún yìí yóò jìnnà sí kíni inú ọlọ́run ọba tó bá sí inú ọlọ́run ọba kí ṣẹlẹ̀ yóò rọ̀ láti tẹ̀lé tọba adẹ́gbà láti torí ire fún kíni wọ̀nyí tó ní nà àdúgbò ẹ̀kọ́ gbà mo sì sàrà nítorí kékeré nítorí wá ní ọmọ ètò tó sùn aburú tí ń bọ̀ láti kàn sàrà máa tì í dánù kì í jẹ́ kó ṣẹlẹ̀ sínú gbọ́ èyí ò ní ní wàhálà ló tún fa kí wá. oríire àti dẹ̀. ó tún di sọ́nà fún àwọn fún àwọn afọlé ta ló lè pe lè yà fúnlọ́lá pé oríṣi náà kọ̀ọ̀kan kó wá kó yọ sàrà nínú rẹ̀ kó sì sàrà fún kọ́ọ̀lá súnmọ́ àrà súnmọ́ àmà fáà fi mọ́sítì tẹ́sán hàn wọ́n ṣe yí wọ́n ṣe ń tẹ̀lé fíìlì àti tọ́lé itọ́ tàbí nǹkan àjọ̀tí kan tí mùsùlùmí nínú mọ́ṣáláṣí tó mú kúrò tàbí orí nǹkan kan tí ó mú ìnira wọn lójú ọ̀nà bí wọ́n ń sọ ọ́tán ó mú kúrò ó ní yóò mú ilé yóò rẹpẹsẹ́ntì àwọn sábàbà ìyá ò tó bá bọ́ sí àdéhùn tó ní tí ó ní àwọn èèyàn lára lójú ọ̀nà yóò máa mú kó káàkiri ẹni tó jẹ́ tiẹ̀ gan-an yóò máa sọ pé ara mi wá ẹ̀jẹ̀ afurasí láti fi sinmi tá a sọ láti fi mọ̀ ọ̀kan nínú àwọn ọ̀rá ó gbà tó rí admission tó lọ sí lọ́ọ̀kì alápọ̀nlé lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá ní Medina ó wá <coughs> ó wá ka àdìsí bá sábà ó ní kí èèyàn ní nǹkan tí ó pa ìtara kú òròjú ọ̀nà gbogbo àwọn nǹkan tí wọ́n pa àwọn èèyàn lára lójú ọ̀nà tó bá ti jí àtọ́ bá ti ṣe pè wá sára rẹ̀ tó ti kú ní ilé tí ó láàárọ̀ tàbí lọ́wọ́ fún lọ́wọ́ àwọn àṣàkáàkiri nínú àwọn kò ní òṣèré ni wọ́n pe mí ẹ bá kú ṣáájú wa nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n pè mí à ẹni ẹwà ní ọ̀hún yẹn àdúrà tí ó ní ara àwọn táǹsì ẹ bá kú kò burú lágbájá ń kọ̀ pẹ̀lú wọ́n ń béèrè ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní à torí rẹ̀ gbọ́ngàn la fi ní kẹ́ kó fagbọ̀n kí ló dé wọ́n ní ah, nǹkan ní sá káàkiri nígboro nàìjíríà ní ìbẹ̀rù ni wọ́n ti ń júwe èèyàn báwọn o ẹni tó ń ṣe ìyẹn bẹ́ẹ̀ wọ́n ti ń júwe èèyàn báwọn àtọ́ba bọ̀ sígboro ìdíwọ̀n tàbí sọ́dọ̀ ṣẹgbẹ́ra tó ń ṣe ìyẹn àfa àwa kí ló dé tí àwọn ẹ̀rọ wọn pé ẹni ẹgbẹ́ gbà mọ̀ náà nínú ọ̀sán ṣùgbọ́n afọ́gbọ́fọ́ bá rẹ̀dà alhamdulillah tó fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe ìgbẹ̀kùn fún wa tí ó fi pa irú àwọn ìgbàgbọ́ àwọn nínú wọn tí mo ní ṣe máa fara fún àwọn àṣà ó ní fún ìlànà kejì gbogbo ń tà ń sọ yìí ọ̀bá rí sí òní opportunity láti ṣe ìdí kan tàbí kejì ó lè ó lè ó lè ó lè ó lè ó lè kọ́ di wọ́n ìgbà tí ajáde síta pẹ̀lú ọkàn nínú àwọn ọmọ rẹ̀ ẹ̀yìn ńlá ni àwọn adé àwọn asia contribution alhamdulillah wọn láti wọn máa tọ́jú ká máa kọ́mọ́tẹ́lá sí lálọ́ bẹ́ẹ̀ dẹ̀ kọ́ nínú àwọn ọmọ ṣàkóso ní ilé àwọn arí ẹ̀ tó kọ́ mọ́ṣáláṣí yẹn láàárọ̀ kùtùkùtù tí wọ́n bá ti ń kọ́ mọ́ṣáláṣí tẹ́ ní ti gbogbo ẹ̀ òní ọ̀ṣáájú òní ọ̀nà gbìyànjú lórí ẹ̀ a rí ìyá kan báyìí náà kọba adẹ́dà kọba àti dáadáa fún ní ilẹ̀ kòtò nílọ̀ kọ́ mọ́ṣáláṣí gángan wọn bá ní ètò ìgbà gbogbo ìmójútó tí wọ́n bá ṣe nínú mọ́ṣáláṣí rẹ̀ ó dà máa wà ń ó sì jẹ́ pé ó ọlọ́run ọba ó ní àbúrò kọ́lé lẹ́yìn òfin làwọn ọmọ òun wọ́n máa jà sókún nígbà wọn bá lọ tán tó ti wá di wàhálà wọ́n lè tìpọ́ àti ní mọ́ṣáláṣí padà sí nǹkan lè kò ní ọ̀rọ̀ ọkọ mọ́ṣáláṣí ọkọ tuntun sí ọkọ bìlọ̀ sókún ọkọ oríṣiríṣi ká pẹ̀lú rẹ̀ ká wà torí tó rí àwọn ẹni rẹ̀ láti júwe dáadáa fún un ìṣẹ́rẹ̀ ọmọ ẹ̀yà wa mọ́ wá ní á arákùnrin bí ètò tó kọ́ láti dáná jọra báyìí òun náà pẹ̀lú wọn wọ́n jọ ń ṣe e wá nítọ̀ tá a bá ti dé nàìjíríà ní. ìyẹn tí bíyàn bá rí báyìí ni máa ń fi ṣàkóso dáadáa ni tá a bá délé tí a jọ gbárùkù títorí wọ́n tún wá fún ní advantage ìfẹ́ wọ́n ní à tó bá bí pé ìwọ náà jáde sí ní background nǹkan kan kò sẹ́ni tí ó máa ṣe lẹ́lẹ́ olúkálukú wọn mọ lọ́kùnkúndùn wọn ò ní mọ̀ wọn ò ní kàkún tó báyà torí iṣẹ́ owó àwọn nìkan má wọ́n mọ̀ pé ẹ̀sìn ní nǹkan kan àti gbàrún síbi rẹ̀ lórí tó ọ̀fẹ́ gbé wáyé kò bá ti lọ mú ni wọ́n bí àwọn iṣu tó ní kí ni ọ̀nà àwọn iṣu tó bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní lọ́wọ́n náà àmì ìṣúkọ̀ ẹ̀rọ ìmọ̀jú la amartuhu bisiwak inda kulli salat nínú àgbà bí ìbá ṣe pé kí n má fara ní àwọn ọmọlẹ́yìn mi ìbá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ran orí ní gbogbo ìgbà tí wọ́n bá ti dìde pé wọ́n kírun sàbí tó gba ọ̀rọ̀ yìí wá Khalid ìrìfẹ́ ìtàwé ìmọ̀ Khalid ìjọ́hàní ń máa mú orin rẹ̀ ní mùsùlùmí rẹ̀ ń máa fi sí ibi tí wọ́n máa ń fi báírò sí ni níbi etí rẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀kọ́ mà ó tó ní pé ó ṣe tàbí ó ṣọ́rọ́ yóò dẹ̀ mú orin rẹ̀ yóò múra ló dá padà sílẹ̀. àmínú mahadifi ìmáàmù Bukhari rahimahullah rahmatan wasa ó ní ìṣesí ó túmọ̀ àdìrí ju ẹgbà wá míì lọ torí òun lọ gba ọ̀rọ̀ ìwá ó dẹ̀ lò ó tó jẹ́ ká fi mọ̀ pé bá a ṣe lo ọ̀rọ̀ yìí ni afárá mubarak fúri ìmọ̀lára mọ̀tàwá fi àtúnṣe tó fẹ́ tẹ̀lé howard ṣẹ́rú tírímìtì ó mú àwọn àtàrùwá tó pọ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn àtàrí òjíṣẹ́ ńlá muhammadu rasulullah nígboro mọ̀dínà wọ́n máa fi orin wọn sí èdè tíbà èdè tó yẹ pé ẹni gbígbà èdè tó bá pàdé wọn yóò bá wọn tún wọn fi oníṣẹ́ tíbà tí wọ́n bá ti pèrún wọn ò wulẹ̀ ní wíwé sáà nìwọ̀n torípa ní olórí sí àpò olórí ti ìgbà ìgbàni ọkọ̀ wà nígbà bábá bẹ́ẹ̀lú lójú wàhálà ọmọ wa ká. kí wọ́n máa fi ṣẹ̀kọ́ ọ̀ma wọ́n dẹ̀ ọ̀rọ̀ àpò orin wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí mọ́fìtì mọ́kàtúndà rẹ̀ ti sọ̀rọ̀ bí àgbà tí wọ́n ṣe fútùbà àrùfà nìkòjì láti fi èlùbọ́ tó bí wọ́n ṣe pè wọ́n wọ́n fẹ́ẹ́ ṣe pàwọ́ bàtà báyìí wọ́n tó líìdì nígbà tí ọ̀gbìn náà àwọn ọmọ ìlà tó rí yẹn ó ní bá ah! àwọn ọmọ dáàbò bí àwọn tí ó bìí tó ìlú ní lórí sọmọ ṣáì ẹni tá àwọn afọ wọn á àwọn ọmọ ẹ̀yà wọn máa ṣe kàn bí ìpò ilé nígbà wọn ń fi orin síbi etí ẹwà ẹwà ẹwà omi ìlú ti wọ ìgbó kí ló wọ ní ó ní igi ni wọ́n ń gbé fetí kalẹ̀ fún ọ̀sọ́pọ̀ nínú àwọn oríṣiríṣi nǹkan máa ló fi jẹ́ pé yàgò kọ̀rọ̀bà jẹ́ àjòjì fún ẹnikẹ́ni tó bá lóun ń ta súnlẹ̀ jù ní àgbègbè tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n ti gbé ìtúlẹ̀ wọ́n ti dànù ọmọ ń sábà jẹ́ ní kí wọ́n mọ̀ fi júwe wọn èwo tó lè wọ́n tún fi rí ọ́ rọ́bà yẹn láàrin àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà tí wọ́n jẹ́ oní ìwámàgàn wọ́n wà ń bẹ̀ káfẹ́ tó má sọ wípé lára àwọn alámọ̀dá lọ́fẹ́ wípé rọ́bà méjì ló lágbára àwọn tí wọ́n ń pèpè sínà ẹbí tí èkìtì sínà mọ́ tọ́dá tọ́lábà kejì ní pé àwọn tó yẹ pé ń dáhùn èèyàn táwọn onímọ̀ kan tí wọ́n ti gbé jùlẹ̀ tí wọn ò ṣèrántí rẹ̀ mọ́ wọ́n ń pe àkíyèsí sí kọ́nà ọba kó ṣe dáadáa kó lè bá kẹ́ àwọn fáà gbogbo ṣèkínà Muhammad sọ́ọ̀lì múnà fún mi àti ọlọ́run tó wọ́n sọ. wọ́n ń pe àkíyèsí kan sí kankan wípé ẹnikẹ́ni tó bá lọ sí ọmọ tí ó bá ti ṣe umra tán ó yẹ kó pẹran kó pẹran ẹran àdúpẹ́ wọ́n wá ń pàkíyèsí wípé torí súnà ní kínní táwọn èèyàn ti gbàgbé torí pé umra hajj kékeré ni nínú àwọn ọmọ àyà tí ó yẹ kí wọ́n rẹ̀ rẹ̀ bí wọ́n ṣe ń gbé àkíyèsí ẹ̀ tí ah, ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ní àtúpẹ̀rẹ̀ nígbà wọn ni wọ́n tún máa ọlọ́run ṣe wọn ìgbó ṣe ń sọ kìí ṣe ètò ẹ̀tọ́ bẹ́ẹ̀ wọ́n pẹ́ gbogbo èyí ta máa wú gbogbo ẹ̀ máa wú ẹjọ́ àwọn tí wọ́n ti kọjá ṣé wọn ò rélé ìgbìmọ̀ wá ni wọ́n lè rìn pé ṣé àwọn tí wọ́n kọjá sọ wípé bí táwọn sọdé yìí ló máa torí tí wọ́n sọ ni wípé tí gbogbo wọn tún ṣe kíní o ká tún tẹsẹ̀ márùn o láti mú rọ̀ wá lọ́rùn òní díẹ̀ tí wọ́n sọ fún wa yìí ló fi jẹ́ wípé ẹni tí ó bá fẹ́ ṣe sílà tàbí ẹni tí ń pèpè sí bí ràkúnmí bó ṣe ga tó bẹ́ẹ̀ náà ló ṣe mú wálẹ̀ kí ló fi mú wálẹ̀ ẹ̀rí lè ẹ̀rí lè ibi tẹ́ẹ̀mí bá lọ ibẹ̀ ni ó máa darí sí eléyìí pàtàkì fún gbogbo tọ́lẹ̀ bẹ̀rẹ̀ kó má wò ó pé bóyá òun ti òun ti mà kájú wípé tí Allah subhanahu wa ta'ala tó fi ya àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ sọ́tọ̀ rẹ̀ kọ́ láwọn bá kọ́ bá kọ́ bá foríjì wọn kọ́ bá tẹ́ wọn kọ́ bá pàṣẹ wọn rẹ̀ ṣẹ́kúnra Muhammad nasiru Albani abúlé fìlá Muhammad eh, Sheikh Abdullahi bin Abdulaziz bin Baz àti المدرس أستاذنا شيخنا شيخ محمد بن عثيمين رحمه الله رحمة واسعة bí wọ́n ṣe níwọ̀n tó torí wọ́n lọ́ọ̀hì ọlọ́run tẹ wọn pẹ̀lú mọ̀ bí máa dẹ̀gbà sí bí wọ́n ṣe lẹ́sìn tó wọ́n kékeré tó máa ń pàkíyèsí wọn sí ìgbàgbọ́ pé kọ́kàǹkọ́rà kàǹkọ́rà kàǹkọ́rà àwọn ọ̀ní ló gbólóhùn tí àwọn míì máa ń lò ní fún ààrẹ ìfún tàbí kọ̀fẹ́ ìfún pa àánà ìgbìmọ̀ ó fi jẹ́ wípé tí wọ́n bá wá ń sọ̀rọ̀ tí wọ́n bá ń kọ nǹkan wọn sọ pé ah mo ti kọ́kọ́ mú oníṣẹ́ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ló pe àkíyèsí sí nǹkan báyìí mo wá lọ yẹ̀ wò mo rí pé ah ẹ̀rí tó sọ òun òun múnádóko torí pé kí ni ọmọ akéwù ọlọ́run fún àfà àfà ọlọ́run fi ṣe sára abẹ́ àti tọmọ tó sọnù ọmọ akéwù wo ni ọmọ akéwù tó jẹ́ pé òun ta kó sùn kò wó oúnjẹ bí wọ́n tẹ̀ bàtì ìdí wọn kọ̀ lórí ìtọ́ta ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ òfìsẹ́ ó pàtàkì gbá ní gbogbo ìgbà ká má dúró ká torí pé kí ni nígbà tí àwọn tí wọ́n jẹ́ ìgbègbè báyìí tí àwọn ìdáàbò ẹni tí wọ́n ń pè wọ́n sákìyèsí lórí yíṣù àwa wa kọ́ ọ̀gbẹ́ tí yorùbá máa ń sọ pé káràbọ̀ tọ́ra mọ́nù torí pé kí ni òjò ń bá rè òṣìṣẹ́ náà muhammed sùnmọ́ àlọ́ sùnmọ́ àti pé tó bá wá rí ilé fọ́nrẹ́ká ká ha ìdíjọ́wùká ẹ̀díjọ́wùká tó bá ní ara káà méjì dùn ha yóò mú sàrà àwọn oríkèéríkèé yóò mú wá ó ti mú wá ní mímọ́ fún sọ́láṣí tọ́ha méjì ẹ̀rí wá kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ó yàn nínú ọ̀nà èyí tó wọ́pọ̀ tí máa sábà ṣe jù ó ní mẹ́jọ ṣùgbọ́n tí ó bá ní ìyàwó lẹ́yìn fúnjì kan tàbí kejì ó máa ń ti ní méjìlá ìjọba ṣe pé ìjọba ti ní ìyàwó lẹ́yìn lọ́wọ́ bó ṣe ọ̀nà sàrà sọ́là ti sọ ẹni tó ní ìsìn fífù rẹ̀ pẹ̀lú kìrá tó máa ń fi ṣe kìrá tó máa ń fi ṣe kìrá mọ̀ lẹ́yìn ní kọ̀ọ̀án tó wá kàn láàrin àsùbá sí ṣúgbó tó ń jẹ́ àsìkò dùhà bí ìgbà tó kí lóru náà ni wọ́n ṣe fún un lára wọ́n máa ń fà mọ́ àwọn afàágbé máa ń sábà tù nínú ìfàjọbù wọn lọ fún ọjọ́ láti láti lọ sí eléyìí ṣókí tá a fẹ́ mú wá lórí ọ̀rọ̀ ṣẹlá tó tọ́fà. ìjókòó wa tó ń bọ̀ á sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà wa fún ìmọ̀ta àkọ́kọ́ àdìsíkà ìgbọ́lọ́hùn ọba over. tó bẹ̀rẹ̀ sí increase acting direction fún òtítọ́ a gbọ́dọ̀ mọ ìgbà tí ó wà ní zenith rẹ̀ kí ni extent shadow because tó bá ṣe elementary physics bẹ̀rẹ̀ sí shadow because a gbọ́dọ̀ mọ yẹn láti fi put it out because ordinary acid ti tó nígbà tí ṣáàdùn wa àti háìtì wa tó bá bákan náà bọ́ ṣé o mọ̀ pé òjì kan ti wà lẹ́tẹ̀lẹ̀ fìdí agbọ́dọ̀ fìyẹn náà kọ láti jẹ́ kí accurate time for action tó jẹ́ pé tó bá tẹ̀kí fún ẹ̀rọ ìdàgbà yìí àwọn òjíṣẹ́ náà Muhammad làásùnà nígbà tó wọn táàmù òṣòwò lọ́sídìí àṣà rẹ̀ nígbà tí a sì tó òfin kì ní gbogbo àwọn afáà yẹn ṣe gbogbo láti ibi tẹ́ ní àti gbogbo àwọn afáà yòókù ṣèkì eh, máa sọ́dọ̀ ìgbìmọ̀ ìfòyí ní ṣèkù àgbàlùbá ni wọ́n ní agbọ́dọ̀ máa rẹ̀ tó ń ṣàdùnyẹ̀wò láti fún ṣàdùwà fún aṣù láti lè gẹ́gì akọ̀rẹ́tàn fún aṣù láti ìlàkùnmọ̀ fúnta wọ́n yẹ̀ nípa ọdún lọ sí àdékọ́mọ̀ sọ́wọ́ àgbà ìyẹn nìkan bá wa kí ní àti ìrùn mọ́tìgbà àti ìrìn ìjábọ̀ orí rọ́kẹ̀ ẹgbẹ́ kíkà ló bá wà ẹ̀rù mẹ́kí wọ́n di rọ́kẹ̀ ẹgbẹ́ kíkà ti táwa ti di wá láti wá parí ìrùn ó jókòó ó sì ṣàkóso ó sáré parí ọ̀padà fún wa bá wa kíjọ́ ìmọ̀tò ìbẹ̀rù wa láká kan kú nínú ìfáyì ọ̀kẹ́ òkùnbẹ́ta ṣe ní ìtọ́gbọ́ wọn ní láká ẹlẹ́kejì bẹ́ẹ̀ni àjọjókòó ni ní èdè láká ẹlẹ́kẹta tó dábì ẹlẹ́kejì sí bẹ́ẹ̀ni mo lè kú títọ́kù náà. adébíyí fi hàn rò kú ní láká kẹjẹ ìparí láká wa ó ti bá wa padà ó bá wa rò kú náà ó bá wa ti bẹ́ẹ̀ kà ìbá rẹ̀ mọ́ kí ló ní ó ní ròkú tó gba tó gba ròkú àwọn ìdánwò tó gba tó gba láwọn kan ó ó ní ikú ìṣẹ̀lẹ̀ náà ti tó wọn ẹ̀rú kọ́kọ́ tó gẹ́gẹ́ tó lè kú wọn. abúlé náà jà náà kọ́rẹ́ jù náà ọkẹ́ mọ́tàlá afẹ́ kí ìwọ̀n ìṣá lẹ́yìn imam tó ń ṣá afẹ́ kí ìṣá lẹ́yìn imam tó ń ṣá náà ọkẹ́ àti wàá mẹ́sì rákàkà. níbà yìí àwa fi ó kí rákà ẹlẹ́ẹ̀kejì ó kú àbẹ̀rẹ̀ ọmọ yìí pé ó kí ó kẹ́rọ kan ẹ̀dàlú ìmáàmù ó jókòó ó ṣe tẹ̀sọ́ torí ìmáàmù ó ti di méjì ṣé tí ìmáàmù bá dìde rákà ẹlẹ́ẹ̀kẹta tọ́jọ́ mélòó tiẹ̀ èkejì ṣé ìjókòó ṣe tẹ̀sọ́ rárá olóòdò ṣe ti bàbá ọkọ ẹ̀ lọ kí wọ́n pè sí àkíyèsí ó gba àkíyèsí pé ó lóun ọmọ ó wá bí ilé ìlú ìjọba ọ̀la rẹ̀ mo ní ìgbógun ní èdè ìgbàlódà ó ní kí ni kọ́lẹ́sì kó òkú mi nà ó ní kí ni kọ́lẹ́sì pé bàbí ni kó ń ṣe ní àbúkọ́ gbígbé mi ó ní òun ti ṣe òun ti ṣe tán bẹ́ẹ̀ kí ni tóun ṣe ó yapa sí mọ́ọ̀mù

bá wa sọ ní àná bí o bá yẹ òye àfa àkókò tó wà tó mo sì ẹ tún bá mi bẹ̀rẹ̀ sọ̀rọ̀. ọlọ́run ẹjọ́ ẹ̀ ojú fún mi sí i. torí bàtà sọ̀rọ̀ náà àbòsí kàlàgbò fún bẹ́ẹ̀ ọmọ ẹ̀yà kan náà wá mú ìṣù wá gbé wọ́n sọ pé nígbà tí ànábì Adam sọ̀rọ̀ bá àwọn ànábì náà rẹ̀ tó fẹ́ túbá owó òkè ó rí láìlá ìlọ́lá Muhammadu sọ̀rọ̀ láìfẹ́ láti wọ́n á bẹ̀rẹ̀ pé ewu tún ní Muhammad wo tún lé lẹ́yìn ṣúlàṣúlàṣúlà wọ́n ní ọlọ́run bá wá sọ fún yín pé ànábì ìgbẹ̀yìn nínú àwọn àrọ́mọdémọ rẹ̀ ọ wá sọ ọlá bẹ́ẹ̀ fún ìdíṣẹ́mọ́ṣúlàṣúlà wọ́n ní ànábì Adam sọ báwọn ẹbí náà ni wá ní kó fọ́lá rẹ̀ tọrọ kó dárí jì òun ọlọ́run bá wọlá gbogbo wọn. ilé ẹ̀rọ ọ̀rọ̀ náà àwọn láti ń bẹ fún ìṣẹ́nà sàràsílà ó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ tí pé ká máa rọ nǹkan lẹ́yìn lọ kí ló bá rẹ́ra fún oníwẹ̀kánà fún gbígbá àríkà àríbà ọ̀nà òun ọlọ́wọ̀n ọba lórí rẹ̀ ọgbọ̀n gbọ́n lẹ́yìn ní ìmáàmù yàn kọ́ débi yá tó ṣe wípé èékánná rẹ̀ kan tí wọn bá mọ kọ́mẹ̀ntì ṣe lórí rẹ̀ ó ní wọlá látara bẹ́ẹ̀ torí pé ìyẹn gbọ́dọ̀ ọba tó dá gan kò pé lẹ́gbẹ̀ẹ́ ní hàn ṣùgbọ́n bá àwọn ọ̀rọ̀ ṣọlá ìṣẹ́jú náà agbóná ti lá ṣọmọ́ àti ṣẹ́gbọ̀n bá lóògùn bá ọ̀dọ̀ ọlọ́run tó wọ́n ṣe nígbà wọn bí èlò wọn ṣáàlì rámdámù ṣàlùwàlá wọ́n ní à omi tó lọ́lá ju rámdámù lọ àfi ṣàlùwàlá omi ọlọ́lá ju rámdámù lọ olómi tó jáde lábẹ́ ìkànnà rẹ̀ torí wípé nígbà tí ó bu àwọn fàmílì ìdòwú tó ń ṣàlọ́lá pẹ̀lú tó ní ní ẹ̀mọ́ bí ẹ̀ tó gba ìkọ́ni jáde ní abẹ́ ìkànnà rẹ̀ ó ní gbogbo wọ́n dé tààkù ó ní gbogbo wọ́n ìkànnà rẹ̀ sọ́lá wípé nígbà tí lè fi ẹ̀ṣà àlùwàlá lọ́nà kékeré ní lẹ́gbẹ̀ẹ́ ìpínlẹ̀ so àwọn ìsáàjì ti ó pọ̀ báyìí pọ̀ síbẹ̀ síbẹ̀ mùsùlùmí torí gbólúgbàgbọ́ òdòdó ni wá a gbọ́dọ̀ wá kọjá àlà lórí rẹ̀ báwọn báàlù kìtàbù ṣe kọjá àlà nípa tiwọn ààbẹ̀ gbọ́dọ̀ má ṣù ní ẹ̀tọ́ rẹ̀ tó àwọn tí wọ́n wá dúró lórí báwọn wọn làwọn sẹ́rọ̀ àwọn àdùsínà ìjọba wọ́n fún ní ẹ̀tọ́ rẹ̀ ní bó ṣe kọ́ wa wọn kọjá àlà sófin kọjá àlà gbogbo àwọn yòókù náà kọjá àlà torí pé wọ́n kọjá àlà tí wọ́n fẹ́ jọ tàwọn ẹlẹ́sìn tó ya pàṣẹ ìtọ́nà ọba fún ọdún ìṣẹ́gun fún ara sọ́nà. Láṣà wọ́n mú àwọn nùsùsù wa bí irú àwọn nùsùsù tí ẹnu wa ń fi ṣùgbọ́n bó ká tó lè gbọ́ nùsùsù yìí a gbọ́dọ̀ padà sí àwọn tí wọ́n gbà wá wà àwọn sáré ìṣẹ́gun fún ara sọ́nà báwo ni wọ́n ṣe pọ̀ yìí tá a bá lò bẹ́ẹ̀ èèyàn sì èèyàn sì lò ọlọ́run máa kọ ṣùgbọ́n sí tòfin nílẹ̀ ẹgbẹ́ fún ẹgbẹ́ fún mọ́lẹ̀ ẹgbẹ́ ilé ilé ní ilé ní ní wàhálà sọ́dọ̀ rẹ̀ wà tó kò wá bà àwọn àìkọ́ tó wà lọ́tọ̀ bàbá lọ́gà àwọn ọlọ́gá wa. nípò bíi lọ kì í ṣe gbogbo mákà ọ̀ ìrún kàábà ní. هذا هو رهد من العلماء هذا هو صحيح القول عند العلماء نعم ọ̀rọ̀ àwọn oṣèlú ní ọ̀gá oṣèlú ọ̀gá yìí náà. oṣèlú ní. ọ̀gá oṣù ọ̀gá oṣù ọ̀gá sọ. àwọn ọ̀gá ló ń sọ oṣù ọ̀gá oṣù ọ̀gá bọ̀. oṣù ọ̀gá oṣù ọ̀gá. ní àwọn ọ̀dọ́ kó kéré. sòrò ẹ̀tọ́ tó bí èèyàn ẹ̀tọ́ tó bí ọkọ àti ẹ̀tọ́ ìyàwó ẹ̀tọ́ tó bí ìyàwó àrá ẹ̀kọ́ tó bí ọkọ ló ṣáájú ẹ̀kọ́ táwọn òbí ìyàwó wa náà àwọn òbí wa náà ó ṣe fẹ́ kí wọ́n ṣe sójú òun ni yóò ṣe máa gbìyànjú kí òun náà máa ṣe sójú ọkọ rẹ̀ àìbá òbí ọkọ àìsọ̀wọ́nì bí ọrùn àmì ẹ̀tọ́ rẹ̀ pé òṣùwò dáàmà bá ja gídígbò náà ní à ní ìrántí ní ìrántí bàbá àti ìyá ọ̀ bá àìsàn náà jù nígbà dúdú ọkùnrin náà dẹ̀ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ fi gbogbo ara sojú àdójú torí àwọn òbí gbà mí tí wọ́n bá rí nǹkan tí kò lọ tí ò dẹ̀ tán torí ìpáyà pé kí wọ́n sọ pé àwọn fẹ́ da ní ọba àwọn ọ̀run wọ́n lè má sọ̀rọ̀ bọ̀tì ṣe mọ̀ pé kò ní ṣe é gbé pamọ́ wọ́n lè wù níwà wọ́n lè wù níwà wọ́n má sọ̀rọ̀ tí àwọn òbí rẹ̀ bá fi láti wọ́n wá wọ́n fi àbúkú ah, ah, máa da ojú náà máa fi déyàn nǹkan kan báwọn. Ah. so eh, ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ńgbà mi náà kófin mi náà kọjá yí pé àwọn náà máa sàn tó kù bá dàbà èèyàn tó gbọ́dọ̀ wà very conscious ọ̀dẹ̀ tí ó ṣiṣẹ́ tó pọ̀ jù òun náà lọ́kọ̀ òun lọ́kọ̀ tí òfin jẹ́ kí òbí náà olóògbé lè mú ọmọ wọn lọ́kùnrin wọ́n fẹ́ kó bímọ pẹ́ ìsánì àì ìtí ìṣesí wọn jọ ni wípé wọ́n fẹ́ kó bímọ ọ̀dọ́ kó ní ọ̀ látara wípé ọmọ ọlọ́mọ tí ń bẹ ní ọ̀dọ̀ ọmọ wọn wọ́n fi ara ní débi pé wọ́n fẹ́ máa wò á tọ́ba ẹgbẹ́ ìtú ìbílẹ̀ ọkọ̀ ṣe rí nìkan òkú máa tẹ́lẹ̀ àná ọmọ sábà wà gbà mí ọkọ ni ó mọ̀ bí ó ṣe ló ṣe tó tí ìyàwó rẹ̀ fi mọ̀ yìí pé first wife eléyìí ò ní ìyá fún bàbá fẹ́ tí ò dẹ̀ ní tẹ ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó ní ti firmness kì í ṣe harsh kì í ṣe harshness ó dẹ̀ ní ti softness kì í ṣe weakness. Uh, jẹ́ wípé kìí ṣe ìjọkùnrin kíyàn tó fẹ́ àwò mà ní jẹ́gẹ́ àtẹ̀kọ́ kiri pé ọ̀sán fẹ́ ọ̀gọ́rọ́ fẹ́ àwọn ohun ìtàrẹ̀ ìtàrẹ̀ ohun ti dánù kan mọ̀ ọ̀rọ̀ rí pàṣẹ bá wọn mess up situation ìdáyìí àkọ́yọ kóńkó bí i tàbí kọ́sọ̀ tàbí kó dọ́mọ ọlọ́mọ lórí tó dáhùn náà làwọn náà yọ àti ó gba tax siyasa yẹn báàbù kan lọ́tọ̀ ọ̀rọ̀ fún àti. àmì ọ̀la ayọ̀ kan tó kù lórí ọ̀rọ̀ tí mo pè ní sọlọ́wọ́ àná rẹ̀. mo ti gbàgbé. lórí ìmọ̀ ìṣá láàrin ọmọ tó ní ní mọ́ngò. bẹ́ẹ̀ bàbá wa ṣe ní bẹ́ẹ̀. ok ó ṣe jẹ́ mú mọ́gbẹ́gbà kì í ṣá ìgbà tó wá délé ó wá bá wọn tí wọ́n ń kí ìṣá yìí jẹ́mú tó ṣe kì í ṣe jàmá ọwọ́ adínú wa bá a fẹ́ kí jàmá nìṣà kó bá wọn kí ìṣà àbá àmà sọ́dọ̀ àbá ti dánù ìgbà náà ṣọ̀fà àkàrà àbẹ̀ alhamdulillah ilẹ̀ ilẹ̀ ilẹ̀ اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ẹlẹ́kùn amọ́tàdé adékòwòsí àfáà ahmed tijani pdcm kábàámà tí wọ́n nínú sí lára rẹ̀ kí ọba adẹ́dà kọ́ bá dá àlàáfíà tó pé títẹ́ lọ́nà fún ọba àgbàgbà náà. tó ń fún ọba bí ń dàgbà àlàáfíà tí yẹn ní ju ìgbà tí yẹn jẹ́ ọ̀dọ́mọdà. ọ̀dọ́mọdà. tó ti bá kún bá kárẹ́kọ̀ọ́.